tí imáàmù àyàmù Bukhari rahimahullah tíra tí imáàmù kúdó ọlọ́rin tíra ti ń kọ́ nípa àgbésí ayé ẹ̀sìn wa bẹ́ẹ̀ sì máa sára ìfà tíra yìí náà ni tíra pẹ́pẹ́ òun náà ni twelve kejì nínú ìdí fún Islam gbogbo abẹ́ sí ìgbésí ayé wa lẹ́yìn Qur'an àbí Bukhari àti Muslim Bukhari Muslim àwọn afáàsúná yóò gbogbo gan-an tíwá ni ọ̀gá náà kó bá sọ gbọ́ àwọn ìmẹ́mù yẹn lẹ́sìn rẹ̀ lọ́ba àwọn ẹ̀kọ́ tí máa ń kọ́ wa kárí kí àwọn àkọkànsí alẹ́ mú lò ẹ̀kọ́ kọ́ wa ẹ̀kọ́ day to day activities wa ni àwọn ntáǹṣe ní gbogbo wa ni pàápàá jùlọ ọbí tí a ń ká ní ìsìn nípa tìṣà gbogbo yóò ọ̀rọ̀ nípa òwò ṣíṣe rírà àti títà àti mọ̀hámàlà láàrin àpẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ wa àti lápọ̀ láàrin àpẹ̀lú èèyàn ó di wa ilé ìdí máa ń jíjà jù bẹ́ẹ̀ kùtù wà yìí nì ọ̀rọ̀ dọ̀rọ̀ owó ní ìdílé yó ó yọ ìṣẹ́jú mọ̀ kó ń bẹ̀ yìí ọ̀bá yìí làgbàlè ó jẹ́ ká máa bára lò nípa títí àti rírà àjẹrinlówó àtàwọn ọ̀bá yìí làgbàlè títí eré àwí ń rẹ̀ ó di wa ó very very important kárí pé àfikọ̀sí àwọn ẹ̀kọ́ náà ó bá ń lo àwọn ẹ̀kọ́ yẹn tí ó máa jẹ́ ẹ̀sìn fún wa ni a máa tòwò a máa tajà a máa rajà a máa ṣiṣẹ́ ìmọ̀ yóò máa wọnú báàbùlù ìbáàdà fún wa torí la ń sọ lọ́nà tí a ti ti la ń gbé kalẹ̀ sọ́dọ̀ àwọn àṣàbí rẹ̀ ó di yé wa gbáàlì oníṣẹ́lẹ̀ ọ̀gá ti wà júlẹ̀ lómi ó di yé wa gẹ́gẹ́ bí àwọn tábà kanú àwọn àdìsí tàǹtà wọ̀nyí àdìsí 2077 láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí قال إمام بهاري رحمه الله باب من أنذر المؤسرين آه إمام بهاري رحمه باب باب من أنذر مؤسرين báàbù tí ti bá pé ẹni tó bá lọ́ra wa fún ẹni tó bá wà ní ìnira tí wọ́n wá dẹ́kù ó di ẹ lówó ni ọ̀rẹ́ á lọ́wọ́ akọ́mọ̀sẹ̀ ń parí ìṣòwò tí kòkòrò yẹn ọwá ní sùúrù fún kí mo fún mi lóṣù méjì ó di wa tó wá dẹ̀ra ní tó ti jẹ́ lówó حدثنا أحمد بن يونس نعم قال إمام بخاري رحمه الله باب من أنذر مؤسر مؤسرا باب أن تجد أن تؤمن من الله láti jẹ́ kí n kọrọ rùn fún olùsanwó rẹ̀. Àbúkana Ahmad ibn Yunus, àbúkana Zuhair, حدثنا منصور بن ربعي بن حلاش حدثه أن حذيفة رضي الله عنه حدثه قال قال النبي صلى الله عليه وسلم تلقت الملائكة الروح الرجل رجل هو ملائكة لم يراقني كأسكرة ممن كان قبلكم نعطس وجوهين قالوا آمنت من خير شيئا دوامي سوشيالي لك ìfẹ́ẹ̀rẹ́ olùwọ́nà ìṣẹ́láyé ẹ̀wọ̀ níbi ayé kọ̀sọ̀ pé òun kírùn kọ̀sọ̀ pé òun bá rẹ̀ tí ó ṣẹ́ẹ̀rẹ́ ẹ̀kan bọ́n ṣe wọ́n ìlànà ṣe ààmì ìdí ti gúngẹ̀ ti tọ́lọ́wọ́n bá sàánà wọ̀tàálà kára kúntù àmì rọ̀ fìtìyàní àyẹ̀nzòrò tẹ̀wọ́jú almọ̀sẹ̀rẹ̀ ni ó ní mo láwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n lè gba owó wọ́n ma wá pàṣẹ fún wọn tí wọ́n dọ́lẹ̀ ìjọba wà ní òmìnira wọ́n lọ́ra fún un mọ́ nílà àbí wọ́n gbá ìnira ikú eléyìí kò ní olówó lọ́lọ́sọ̀ọ́ ọmọ ẹ̀sán omi yìí ẹ̀mọ́ kò tó lọ́rọ̀ lọ́dọ̀ wọ́n lè kí ọ owó tí gbàgbé lórí ẹ̀mọ́ sí mọ́wòlẹ̀ kí ọgbẹ́ pamọ́ ṣìgbẹ́ àfaramá kí n sọ pé kó o sọ pé kí n fowó lẹ́bùn sí tó àwọn òbí ẹ̀mọ́ sọ pé kó o sọ ẹ̀mí ló lọ́wọ́ bí mo sọ wọ́n bí ráyè alọ́ bí ogún kalánà ọlọ́wọ́ bá kó sànà àwọn bárí tani máa ń tó máa yẹn jimá ẹ̀ máa àwọn àtàwọn bá wọn tẹ́lẹ̀ tẹ̀ sọ̀rọ̀ alájẹ ìfurasí kìíní kan lánàá mo fẹ́ mo fẹ́ sọ lánàá kí n sọ pé lánàá tẹ̀ sílẹ̀ láti mọ àwọn wa wọ́n mọ̀ pé haúsá ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn à ń tẹ ogun ti di ara wọn ti di ẹ̀yẹ wọn kí wọ́n wí kí wọ́n wí fáwọn fámìlì wọ́n sọ̀rọ̀ kan fáwọn fámìlì yẹn ní ẹ̀kọ́ òkúgbà rọ́ fún mọ̀ nígbà ẹ̀kọ́ gbọ́sì ẹ̀kọ́ ẹ̀yìn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ẹ̀mìkẹ́lẹ̀ ní láti o ní kú ní masu dúkẹ́ bá wọ́n ní oníkẹ́ ní àkíyà títì aláwọ̀ ẹgbẹ́ mẹ́rin ìsọ̀fọ́ alánàmù ó dì mọ́ wọ́n pé obìnrin yẹ́ pé yẹ́ bá wọ́ yẹ́ pé lápapọ̀ ti kú mo ṣe owó yẹn tó pé kò sọ ọkọ nígbà kúrò náà ní sọ olé ọmọ ìrọ̀lá lè ní bá òní kẹ́nì kó ní yàyà kó ní sábìlì ṣé wọ́n ní kìkì tó kú bá òní àmọ́ ṣe lè wúkẹ́ nkú àkúyáyá mẹ́ta àkúyáyá mẹ́ta ga kúlẹ̀ kọ́wẹ̀ ọ̀lá kan ní ní òkú irú eléyìí ọ̀rọ̀ ṣe pé àṣà mùsùlùmí yóò sọ nípa gan lẹ́yìn mo sọ pé ó lè rà nìyẹn mùsùlùmí ní kí àṣà yóò bá mi ọ̀bẹ sọ àmọ́ ń pàdé sí ìsúkú tó lọ́rọ̀ ogun wọ́n ti wọ́n nílá ìwọ́n ní kí wọ́n wáyé tó àwọn tí máa gbowó ní nísìnyí o àwa wọn ní fọlọ́ tó níjà máa gba owó àwọn làwọn kan ti ń lọ lọ́ọ́ gba owó nínú wàhálì ìwádìí nígbà tí ní ayé kú mú kẹsàn ní kuma kun ce malam su malam ne yanzu malam dama account na shi su kara mushi kudin kuyoyi bí ẹ eh, fúlàní kan láti eh, wọ́n kọ́lọ̀ benin republic ni ara rẹ̀ ọ̀dẹ́ tí ó bọ̀ lè léyìn léyìn wọn ara tó kọ́ra nàìjíríà ni ọmọ ìlú yín ọmọ fúlàní benin republic ọmọdé ara rẹ̀ fún wa èmi aláàjì ìtumọ̀ àti kílíìmù àjọlọ sọ́dọ̀ rẹ̀ ní ọ́fíìsì bẹ́ẹ̀ sàlùmọ́ náà ń pera rẹ̀ mo jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ń kì í gárùbà kò sí kí fèrè nínú fúlàní mo ní fúlàní ò sí alájẹ lórí àti tọrọ ìhàlẹ́ àti àlọ́ tó wà lè fóònù obìnrin tí wọ́n lè jáde kó lè ọkọ rẹ̀ kó lè jáde. wọ́n ní àǹtí ọkọ rẹ̀ ló kó àwọn àbá mẹ́ta kan wá kó lè jáde kó lè ọkọ rẹ̀ tó lè jáde kó lè yàn ohun tó ń lásìlẹ̀ tó lè dìde lẹ̀ lẹ́yìn wá ń bínú sí àǹtí ọkọ rẹ̀ ọmọ kọ́ọ̀kọ́ kò ní ẹni sọ́wọ́n ẹ̀kí mo jáde olú ọkọ̀ mi níjẹ́ òde mo sọ fún mo sọ fún Garba Garba ah, olú ọkọ̀ àwọn afẹ́ mẹ́ta kan wá àwọn náà ní oní oní tẹ́tà lọ́fíìsì máa bọ̀ àwọn ni ọmọ ìlà garlic bí kejì ọmọ ẹ̀yà tambol ni bí ọ̀gbẹ́ tambol ni gómìnà òun tambol gan ni ó pọ̀ rẹ̀ kọ́lọ̀ ọba kó sálẹ̀ ọ̀kan náà أنا مضاف سميد فقال تجوزوا عنه الله يعني أتمنيكم فوق الناس إما لا تمنيكم فوق ما بيرك قالوا ما تمنيكم فوق والله بعد قال أبو مالك ابن ربيعي عن ربيعي كنت ويسر ويسر على موسى مما تقالوا تجوا وانه وأنظر مؤسر مؤسر أجوا لي وأنه نرى مما سفوني سرو فقال لا أشعبا عن عبد المالك عن ربيعي عن فاوى شعوبة أتي عبد المالك بيه أتي أبعد ربيعي وقال أبو أوانا عن عبد المالك عن ربيعي أنظر المؤثر هما فاد ما جراكم أنتوا أنو جراكم خبيركم أنظر المؤثر هما جراكم àtẹjáwáz ánimọ̀ ọ̀sẹ̀rẹ̀ ìdíwà nù nira magbé nira tẹ́ pọ̀ àtẹjáwáz ánimọ̀ àfojúfò tọ̀fílẹ̀ kòsò nẹ́sẹ̀ kanu nu'aym ibn abi hind arabi'i bala min muslim àtẹjáwáz an muslim mo máa gba excuse ẹni tó bá bèèrè fún kìdẹ̀ra mo sì máa ṣe àmójúkúrò fẹjá wà nù nira ọlọ́mọ fi nira ẹwọ nípa títà ríra ọjọ́lú ọwá rí pé ah ọ̀gbẹ́ni yìí kò rówó dọ̀tẹ̀ rẹ̀ ọwá ní ìgbàgbínú rẹ̀ ìgbàgbínú rẹ̀ sípòsì yóò afa ọlọ́wọ́ bá mi subhanahu wa ta'ala náà sàmójúkò fún un ní afá dàwọ́ fíkì ìgbà máa sẹ́nu àmọ́ ká máa wo àwọn àjẹsà wípé onídẹ́gbẹ́ máa gbóòmì àwí ìbámu ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu ní ìbámu lọ́rọ̀ bí máa lu ọgbọ́n kan tí òwúlò báyìí ọgbọ́n tí ó tó nǹkan fẹ́ máa dá aláàbọ̀ ọbẹ̀ tó ẹ̀jẹ̀ mẹ́bà fún mẹ́bà fún àmọ́lẹ̀ yìí wọn náà ti fáì ní alẹ́ ànága ẹ̀kọ́ wọn jẹ sùn lálẹ́ ńlé wọn ẹ̀kọ́ tútù fún wọn jẹ sùn wọn mú yẹn jẹ kó sùn nígbà rẹ ní ti nǹkan mi bẹ̀rẹ̀ lọ́sùn nígbà rẹ máa ń sẹ́yìn gbà mí ilé ìmọ̀ jẹ ẹ̀rí fún bàbá ẹ̀kọ́ ni ọ̀nà kó ti tẹ̀lé àwọn ẹ̀rọ kó sọ̀rọ̀ wa ọlọ́run ní yẹ̀yẹ wa insha Allah قال إمام بخاري رحمه الله باب من أنذر مؤسرا مؤسرا باب وانتباس مؤتمر بسورو فانتوا عنه نيران 2078 حدثنا حسام عن عامر ابن عامر حدثنا يحيى عن حق ابن عمزة حدثنا زبيدي عن الزهري عن عبيد الله ابن عبد الله أنه سمع أبا هريرة رضي الله عنه أنه كسنا أبا هريرة أن النبي صلى الله عليه وسلم قال كان تادم يدائل الناس وسوك إما يويلو وسوني إما يويلو فإذا رأى مؤسرا مالا وهو من مراد وإن كان مرافون قال لسبيانه إذا ما أمو دورة ما باو وجد تجوز عنه لعل الله أن يتجوز عنه تجوز الله عنه الله أكبر يقول يا مامي تجاوزوا عنه هذا اوف هذا اوف لعل الله أن يتجوز عنا ولا أنا رجع كت وأنا اوف ولا أنا رجع كت وأنا اوف تجاوز الله عنه الله ليس رجع عف بس بس الله رجع اوف

ó yẹ kò fi ra nǹkan nínú nínú ọ̀la yóò kàn kó bẹ̀ ni ó yẹ máa ọ̀la ojú kó tó máa ó yẹ need ọlọ́mọdé àwọn ọlọ́ọ̀bà. قال إمام بخاري رحمه الله باب إذا بين البيعان ولم يكتما ونفحا باب في àwọn tí ó tí wọ́n fi ààyè ọjà yẹn tó fi kára wọn ẹran mẹ́ta fún yìí o ó ti kẹ́lẹ́ kankan ọmọ kan bí mi o ọmọ mẹ́ta fún yìí o ó ti yá ń gbẹ kan o ọmọ mẹ́ta fún yìí ó ti rí nìkan o ó di eyín bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ àn ó ti fẹ́ tajà ó tàbí ayé ó ti fẹ́ rajà ìlówó lọ́wọ́ ní ìsìn o ó di dìsẹ́mbà kìíní fún ẹ lówó òun náà tàbí ayé tiẹ̀ ó di lẹ́yìn náà. ولم يجتمع وكانوا في كتاب فرعون كوا كسوي يعني كوا كبونو وكنيسي وادي كون يوم تو في راجع يبي بتوني اي بيتني اي اي ودي كمان سي بي البركة ما هو موجة ما تلاقي كبو كباها داين كليريو كان يقول السلام ما تقولي كنت هو اوفو ابيب اوفو تي اوفو تي ما تقولي ó fọ́ tàbí ẹbí àwọn oní ogun wà lánàá nù wọ́n ní àfá àbúrò mi ló mọ̀ ìfà ní mẹkáníkì ní fùtú àlẹ́ wà ayẹ́ tẹ́lẹ̀ mo ní àfá àkọ́rẹ́ ọkọ̀rẹ́ ti mẹkáníkì ní mọ́kọ́ ọkọ̀rẹ́ ti mẹkáníkì rí wáyà ní àmàmà kò ni mo sọ tó dúdú mẹkáníkì náà ni àmọ́ fòtú à ìgbé fòtú à rí fòtú mẹkáníkì ní fún tí wọ́n ti wọ́n lẹ́nu ara ọ̀ nǹkan fún tí wọ́n àti mẹkáníkì ní mẹkáníkì ní ìwà àárín ni wọ́n máa ń pè ní àwọn ìgbàdúrà gbogbo ìgbàdúrà tó dúdú ní ọ̀yìnlá mẹkáníkì náà ni àwọn èèyàn mà wọ́n sí ó di wà tó ìwà àárín ni ó di ìgbà ìwà àárín mú fírì ibẹ̀ fírì àwọn ọmọ ó dá àwọn tó ń sápò mi jẹ́ ara ọ̀ mo náà wọn ti mo free níbi iṣẹ́ mo free wọn mo free ilé mo free ayé ní twenty five ọ̀hún ni yébùlé lọ ni àwọn trailers àwọn ti trailer wọ́n di àwọn ọ̀gá àwọn ọ̀pọ̀ wẹ́wẹ́ wẹ́wẹ́ àmì káàkiri àdúgbò ọ̀hún ni yébùlé lọ ni naam naam ìdá bẹ́ẹ̀ na bẹ́ẹ̀ á ni pẹ́mẹ́ wọ́sálà ha wọ́n nùsà ha àwọn oníṣòwò méjì ẹni tí ń tẹ̀lé àtẹ́nu wọn kìí bẹ̀rẹ̀ ààrẹ wọ́n bẹ̀yẹ̀nà wọ́n bẹ̀yẹ̀nà gbogbo tó fẹ́ tọ́sẹ̀ bọ̀lá mi yẹ fẹ́ máa wọn fi kẹ́kọ́ kọ́mọ́ fúnra wọn ọ̀nà tà àwọn àti nàfíà fúnra wọn ó sì kẹ́ níwọ̀n fún wọn. biskaru abdá bin khalid قال كتب لي نبي سلم هذا صلى الله عليه وسلم عندكم هذا ما اشترى محمد رسول الله من أداء ابن خالد بيع المسلم المسلمة لا داعي ولا حيث ولا داعي ṣẹlọ́n sílá ń kọlé ìfúnmi níbi ní wọ́n kọ fún mi bí ayé pé kí ni bẹ́ alìmùsùlùmí mùsùlùmá tó láàrin mùsùlùmí náà mùsùlùmí láàdáa ní kò ní sí ayé lára nǹkan tọ́wẹ́ta rẹ̀ kò ní sí ẹyẹ àrùn ẹran ń sáré ẹwà lè fún ní káwọn àti kéríkà mú ikú dáwà wú dáadáa dáníà múnásí àwọn ọmọ sábà sí láwọn mú mọ̀ ń pa rẹ̀ yóò mọ̀ bí ó ti fún ẹran ní tó yẹ ẹ̀rọ ah, ti bá wọn ó yàgbẹ́ ẹ̀fín ilẹ̀ kó mọ yàgbẹ́ rẹ̀ kó mọ̀ pé ẹ̀ ti rẹ̀ lámọ̀ kí ni yàgbẹ́ o ó dé lẹ́yìn náà ní ọ̀rẹ́ tẹ́wọ́ àbí àárẹ̀ kan ní ṣe ẹran yẹn àbí ní ìlà kan tó ń bá ó dé wọlá gá ìlà lẹ́yìn náà èyí tàǹkà sí òwúlò bíi دالي الزنا وسرق بنت فيها فيها بنت ونينك هو عصبونا بقوليك بس بيعمل قال قتال الغالي الزنا ممكن الى الزنا مثلا الزنا وسرق بنت فيها بنت وإباقة أبنى لا يكفي ذكياني وخلينك وخلينك سنيرا كيف يبقى وما يلا ذلك على أ قولي يكناوي وقيل لإبراهيم إن بعض الخناسين يسمى عري رسالة وانا الخناسين او انا رسلان نقول انا رسلان او تستجال او او انا في سنجاس لوكا نينجا ترى سعودية السعودية تبقى الحاج كما راما وليه وريس انت عمر باكستان جلتنكاك kìníkà kìntàn ọmọ ẹ̀rí ọtí ọ̀nà àwọn gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wọn ti wọnú Islam wọn ti wọnú Islam tó fẹ́ kí Islam tó dé Nàìjíríà but this this time this time ìkàrò já anáàtì ní ọ̀rọ̀sán àwọn kan máa wá sí ọ̀rọ̀sán já ó yóò ti wọ́n ní wọ́n wá láti Islam ọ̀kárí ìkórìyà tó lágbára ẹgbẹ́ wọn bẹ kára ọkùnbá bí na amir láyà nílé mara ẹni kò dá fún mùsùlùmí kankan yẹ bí asìrà àtẹ̀hò tí ń ta nǹkan rẹ̀ tí ń tayọ fún nǹkan ó fẹ́ ta nǹkan yẹn bí alamu anna bí àdá àni ó dàn kíkiri ilé àyẹ̀lá ní ẹ̀bùlà kọ̀dá ilà àkùbárahu àyàfi ọbàkúlà àyẹ̀lá nítorí yóò ìtìnà ọ̀pọ̀

wọ́n máa máa lè gba insurance tó ga bí sọ́síláàfì tó lè bàrú gbàrú àwọn insurance ọwọ́ gbé lọ sí mọ́tò lásìkò ìgbà wọn bí wọn níbi tó lásìkò ọwọ́ gbé òkúta ọwọ́ fi sí bíà ọwọ́ fi sí bókùnà lórí mọ́tò ẹ̀ wà lè gbági gbá òun ọkọ̀ ó kẹ́ra da igi ọwọ́ bọ̀sẹ̀ ẹgbẹ́ kan ọwọ́ a máa máa wọ́n lè bá àwọn insurance èyí mẹ́ta wọn lọ kí ni wọ́n ti bàjẹ́ tí tí kan àwọn insurance kan wọ́n fóun àwọn náà àta wọ́n tẹ̀ wọ́n ti lè bí wọ́n ara àárín mọ́tò tó tó dáńtà ṣe mẹkáníkì àgbà tó ń pọ́nbọ́n àti ó máa ń lọ kọ̀ọ̀ kuma ta wá sí máa sí wàhálà lórí ẹ̀ ẹ̀rọ mọ́tò yẹn èsì rẹ̀ ẹ̀sì fi ń fẹ́ níta gbogbo tara dáa àmọ́ ń jẹ́ mẹ́rin àwọn agárajà náà ń fi à nítorí àlérà yìí mo mọ̀ tu báyìí báyìí báyìí e mọ̀ mọ́ sí nígbà tí wàhálà wàhálà àtúkọ̀ èmi náà mọ̀ bí wọ́n mọ́tò èsì títí kan náírà mọ́ mọ́tò náà gbàdá èmi náà mọ̀ bí mọ́tò kì í àwọn òfurà àti ọgbà fi hàn 51 eighty one nígbà tuntun ní wọ̀tákò wọ̀tákò àbí wọ́n pè wọ̀tákò àbí wọ́n pè wọ̀tákò one thousand naira ọjà tuntun ní ṣíṣẹ́ wọ́n lu agolo ṣíṣẹ́ ní one one thousand one one tuntun. Wọ́n ti a a kọ̀ àní olùkúláyé ti ní níbo wọ́n ti kú musu gbà ọ́ tá a wáyé yàrá tá a tá ti ta ọ̀. táyà tó ń bí táà wò ọlọ́run sànù wa náà kí la wí lọ́jà rí àtàlẹ́yà rí ilá 2079 سليمان بن حرب حدثنا شعبة عن قتالة عن صالح أبي خليل عن عبد الله بن حارث رفعه إلى عاكم بن حزام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبس بايك البيعان بخيار كبيرو وما مصادقي بقول سمع من البيعان بالخيار عندما انت عندنا جواني سلوني يعني سيدي عبد الله ابو زرقاء ها اقول لك البيعان بالخيار انت انت عشان دي رجع وان تشويس في باب ما ما لم يتفرقا نيو وان ما دي تكا او قال حتى يتفرقا دون تكا ان صدقا تبسو تفراو تبسو تفراو بينا قلت على ايه باي باي باي باي باي باي الله اكبر بورك الله ما في بيئهما ọlọ́run fi àlùbáríkà sí òfin wọn rà ẹn tọ́ra yóò àlùbáríkà ń bẹ ẹn tìta yóò àlùbáríkà ń bẹ àmọ́ o wà ń kàkàmà àmọ́ bá fi kankan má fúra wọn tó ní wà lọ́kàn wọn tó ní wọ́n sọ àlùbáríkà yìí tó dáa kọ́lá bá mẹ́lẹ̀ kúrò fúnra wọn mú ìka dárakatú bẹ̀ ìmà ọlọ́wọ́ yọ àlùbọ́ta kó ló صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله وبركاته نعم àrọ̀ báwo mi ọmọ tí ń dorí pààrọ̀ ọba ohun wájú máa ṣe báyìí ọba sọ pé aṣọ ìmọ̀ ọ̀kẹ́ ìtàkùn kó mọ̀ yanjú àbáta ní 3000 lónìí wọ́n tàwọn rọ́bà rẹ̀ yìí mata ní 2005 ara ọ̀ kan tún máa san ìrúwà ikú tó ti dàbà ọ̀ ó dé wọ́n pé wọ́n máa ṣe gan kí tàbí dáta àtúntò láìláà mẹ́rin àrí ẹ̀kọ́ yìí ẹ̀ẹ́kọ̀ọ́fẹ́ kò sọ́rọ̀ mọ́ dàrá ìbáhùn bí ló dáa ń ṣe Nàìjíríà ní ti yìí kò tí kọ́mọ̀ ìgbọ̀jà ọ̀rẹ́ pé wà káwàá máa sọ́ra fún un bí kàkàrà kàkàrà àbí kẹ́kẹ́ tí máa ní mọ́tò kan tí máa gbé mọ́tò mi yìí ẹ̀ka máa ní mọ́tò mi mọ́tò àfẹ́ ní three hundred thousand gbèdé ìdílákọ́ ní ọ̀rà mọ̀rà ṣe yé mi lọ́tà fún mi four hundred thousand àti three hundred thousand yẹn gbà bí kàkàrà náà ni àmọ́ àmọ́ ìta price ọ̀dà kọ̀ọ̀kan sí ọ̀yẹ́ àbídájọ́ náà kí wọ́n ní àwọn tó kún olùgbò ẹ̀ fún mi wọ́n bá mi rí ẹ̀wọ̀ òun ní ọ̀nà tí ẹgbẹ̀ tó fi dáa yìí ọ̀rọ̀ láwọn àtàkùnrin ọbẹ̀ ti pààrọ̀ ìyá oní rọ́bà ìdílé ìràtọ̀ yìí kí mo mẹ́ gbólọ́ ní mo mẹ́ gbólọ́ ní òun kálí ìbá àmọ́ ìṣẹ́fẹ́ yìí wọ́n ara four thousand ìdílé ìtàkùnrin ọbẹ̀ yìí wọ́n kà ní five thousand so which means four thousand tèmi nìyí láti wọ́n jàdọ̀ kún àrọ̀ náà ni àmá ẹ̀nà ibi tó ń kálukú wọ́ọ̀f àbí bẹ́ẹ̀ kọ́ ni òfin tó ń kí ni ni ìyẹn kọ́ ló gbogbo nípa bí nípa ọ̀dà ni ìtọ́ ẹni tí wọ́n bá gbọ́n wọ́n lọ gbọ́ báwọn bí kí n bá ti sọ tèmi ní kó ti di sí gbára sí mi. ẹ̀ka àwa mùsùlùmí káwa tó sílẹ̀ káwà tó ṣe ẹ̀rù fún ìkẹ́kẹ́ sílẹ̀ ẹ bá lọ zango níbi ìtumọ̀ wàhálà ọmọ mẹ́ríkà sí ìṣẹ́bá lọ zango níbi àníma nǹkan tó ń gbìn ẹ bá ra ẹran nǹkan tó ń sùn nígbà ní mẹ́lá abúlámù kàtà àbí kìtà wọ́n mú ìgbàlá dára lọ́wọ́ kọ́bọ̀ ti màlúù lálẹ́ rà ó ní wọ́n pé àkàwọ́ làdà ó ní wọ́n gbà mẹ́lá abúlámù kàtà ìfọ̀nyáríà ọ̀nà ó di yẹn ó ti lọ nìyẹn ọ̀lá òkàlà àlẹ́ náà aṣọ tí ẹ̀yìn wá fẹ́ gùn mí kó wá ní ara òògùn lápò ní wí lápò ní àwọn ìgbàlá fún ìṣẹ̀lẹ̀ tó gbà ní àwọn aṣọ ibi kó máa dá aṣọ yìí òun tí ìyàwó ìwà mú aṣọ ìwọ̀n kó wá ní ìdánù ojú gbá àrò wọn lè fi ilé àwọn ènìyàn lọ gbóyè ní kó dàpọ̀ ìwọ̀n ojú wọn ti gbàdá fún kó wá gbogbo àpàlọ́ báyìí kí ni

ọ̀rẹ́ kan lọ́wọ́ àánú sòrò olóòrò àwọn èyí ó wá tẹ́ fọ́kàn ní ọ̀rọ̀ èyí àwọn èèyàn dídẹ́ ni wà méjì náà lọ dídé máa àtẹ̀bà owó tẹ́ni nípa àwọn ọlọ́wọ́ ní máa wọ̀ láàrọ̀ la àtọ́bá aláwọ̀ jáde wò ilé jáde lé ilé jáde lé ìwọ kọ̀ọ̀kan náà wọ́n jọ ń lò wọ́n mẹ́rin lágbàlẹ̀ ọ̀rẹ́ yẹn wá fẹ́ tálé rẹ̀ ní sixty five thousand wọ́n tálé rẹ̀ ní sixty five thousand ọ̀rẹ́ kejì wá lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè pé ó wà nù nira èyí ní 55 dọ́ta ọ̀rẹ́ tó mà sí rí 55 dọ́ta nǹkan mú ní fún kò sí ẹni tí ọ̀rà tó wó jẹ́ láwọn ọ̀rẹ́ kejì rẹ̀ tí wọ́n kó wá ọ̀rẹ́ kejì máa ní sáà alákùnrin 55 o ẹ̀ mọ̀ báwọn yẹn ti bú sí ọmọ ènìyàn لا إله إلا الله لا إله إلا الله ẹni tó wá jẹ́ bí àbúrò kíkà àbúrò ọmọ ìlú kan náà lòun jẹ́ pẹ̀lú ẹwu ìfọ́ àánú rẹ̀ òun wá gbọ́ àbúrò ọ̀rẹ́ tí ẹ ní ọ̀rẹ́ bàbá tó lè tí fẹ́ ralé ní ọ̀gbọ́n kan tó jẹ́ àgbà ẹ̀bọ̀dá mi àti ọ̀rẹ́ rẹ̀ ni no pé ọ̀rẹ́ ẹgbẹ́ ìlú àti ojú padà lè rí kíláàsì àwọn ní wọ́n ti dáadáa fún òun wà lè bá máa yẹ máa yẹ náà wá take heart ó ní wọ́n tàbí fifty five ọjọ́ jíbi ọ̀rẹ́ àbúrò yẹn ọjọ́ máa lu ẹni tí wà nínú ìlera yẹn ọwọ́ amú tiẹ̀ ọ̀sẹ̀ rà lẹ́yìn fifty five thousand yẹn. bí ṣe ní orí ló ti fún mayà ayé ẹ̀kọ́ ni báwọn yà já ẹ̀rí owó tí ẹ̀ bá kẹfẹ́ lọ tàlé rẹ̀ kàkó sí káwà tàtà káwà tàlà òun ló tó wà yẹ wọ́ọ̀kẹ́ mara àtàlọ́wọ́ mẹ́ta ló ti àbẹ́ wá di wàhálà ló wọ́n sọ̀rọ̀ jẹ́lẹ̀ báyìí báyìí báyìí kí ló fẹ́ dàbí pẹ̀lú ẹni ilé o àwọn ẹni jọ sọ̀rọ̀ burúkú yìí báyìí báyìí báyìí ojúwà rẹ̀ nù ojúwà ó ní ìfẹ́sọ́ tó mi ìfẹ́dà àrin irú àwọn ń bà tí mo gbọ́gbà kọ́lẹ̀ mi gbòòrò ẹ̀mọ́ lè yá ni will you believe what bẹ́ẹ̀ tàlẹ́ yẹn fifteen million tàlẹ́ yẹn fifteen million two hundred fifty five thousand ọ̀rọ̀ fifteen million lọ́tàlá lọ́tàlá tàlẹ́ yẹn àsìkò àti àánú ọlọ́run kí ẹ bá ṣe nǹkan àánú ọlọ́run bá mi subhanahu wa ta'ala ọdún ogun lọ́ọ̀bà mi ó ní àwọn jẹ́mọ́ àti ìbílẹ̀ ìjọ máa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn yá ìkọ́ ni mo ní ọmọ ẹ̀sìn effort effort kẹsẹ̀ gbé effort ẹ̀rí ìfẹ́sẹ̀ kì í gbé ó lè débi káyìn ti kàkàsíbí nǹkan ti yọ ọdún ti yọ àmọ́ effort kẹsẹ̀ ní gbé rárá ọlọ́ba mi ti yà wọn. ọlọ́run kúló ìmàlú ọlọ́run yẹn máa ń ṣẹlọ tẹ̀rẹ́ la amalukum rasulu wal mu'minun àyè ẹ̀kọ́ wá wíni ọlọ́run ṣe ẹyẹ àti yóò rí ẹ̀lọ́rọ̀ àwọn jùmọ̀ tìbílì wọn ẹ máa ti effort effort kẹkẹ gbé ǹjẹ́ wàá túmọ̀ rẹ̀ ni pé tó ṣẹlẹ̀ láàyè àdébí sọ̀tẹ́lẹ̀ pẹ̀lú àwọn bákà umar àdébí lọ́lọ́lá àwọn ọmọkà àdébí lọ́lá àwọn ọmọkà kẹsàn-án kọlọ́wọ́ rasulahu ru'ya بنقول المسجد العلامة إن شاء الله وعاملين معلق كنا وعطاهم مكسرين لقد صدق الله ورسوله رؤيا بالحق قالوا أمي الله لا لا يتبع ومكا آمنين تلوفا كما يتوش وعلا مكسرين رؤساهم محلق كنا وعطاهم مكسرين وكان كان صالي وكان بينه هذا سوى جاله فرا الله النبي الله بودوني àwọn sábẹ́ ìgbà tí wọ́n rọ̀ yẹn lórí àwọn sábẹ́ àti gbẹ̀rin one thousand four hundred gbéra kó Madina tí wọ́n lọ sí mẹ́kànlá lórí ìṣòro múra tí wọ́n dé ọ̀dọ̀ ibi yà àwọn kìfìrí ní kò sáyà yà dùn mọ́ka àwọn ọmọ òbúrò kan tó rẹ̀ di ọlọ́ àná wọ́n lọ láyé ìṣẹ́lẹ̀ kó pamọ́ ah ìṣẹ́lẹ̀ là ìyá padà ìyá padà umar walida abubakar siddiq ko abubakar siddiq umar lọ́nà walida abubakar siddiq rí a ah. ẹgbẹ́ níbi lẹ́la ìta abubakar ó dẹ̀ káyà fún akọ́lẹ̀ kan sọ́dọ̀ kan lọ́wọ́ rọ̀sọ́ lọ́wọ́ ìrọ̀wọ́ ìyá bìdà hàkà kẹ́lẹ́ bá kàdà ọlọ́run ká fi gan ìwọ̀n sábà kàrò wù mí wọ́n ká yà ẹ̀sẹ̀ pé lọ́dún yìí yà yà ẹ̀sẹ̀ wà pé lọ́dún yìí wọ́n tọ́jú ká padà á padà náà ìjìnlẹ̀ ọmọ so ẹ̀rọ pé ìgbà sí ẹ̀rọ pé ìgbà yóò ṣe ìgbà yóò ṣe ẹ̀kọ́ àṣẹ ìyí kàmà sí dáadáa lọ kàmà sí dáadáa lọ ìgbà bàtà wọn dà àti sáà very very important kí ẹ ma ìgbà ń lórí pé ìgbà ń lórí tó máa dé bá ṣubú àwọn wájú tábìlì bá ṣubú àwọn ẹ̀yìn àmọ́ ìgbà mi àti wákàtí ẹ̀yìn ní kí ẹ wò àwọn tó ti mọ̀ kó bá ṣe ọ̀tọ̀ ṣe rí báyìí kó bá ṣe ọ̀tọ̀ ṣe rí báyìí sí mú un ṣe yí kó báyìí ìgbà báyìí wọ́n yàrá báyìí wọ́n sọ pé àwọn obìnrin lánàá àwọn obìnrin bá ìran kan náà ni wọ́n bá ìgbóná lọ́kọ̀ àwọn méjì ń wò sùmà. ìyàwó lè èyí ìyálé àti ìyàwó lè ní ìyálé ọ̀mọ̀lú ìyàwó ẹ̀ ìyàwó ọ̀mọ̀lú ìyálé tó wọ́n ti wá di kòtò wọlé àmọ́ wọn ò mọ́ra wọn àwọn náà àmì ìṣẹ̀dùn àwọn ọmọ àwọn wọ́n kò sí ara wọn lẹ́gbẹ̀ẹ́ ọmọ àwọn ọmọ ara wọn débi pé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ẹ̀jẹ̀ ń gbé bẹ́ẹ̀ ìwọ ìyáálé tí mùsùlùmí àtọ jẹ́ mùsùlùmí tó ń gbogbo ọ̀rọ̀ ẹ̀ ń sọ ìpè islam yìí ẹ̀wọ̀n náà balẹ̀ ilé christian nínú gba islam nínú gba islam gbàtí islam ẹ̀ àwọn òwò ìgbà mi gbégbé ẹ̀jẹ̀ mùsùlùmí kò nínú ogun ó ti sọ òkú nínú islam rí àwọn ọmọ kí lọ́la o àwọn wà gbọ́n wọn parẹ̀ àwọn bá gbọ́n wọn lè wọn kún mi sẹ́mbì àti kí kan sọ nígbà tí wọ́n náà tó tó wọlé ọkọ̀ yìí tó tó balọ̀ ṣọ́ọ̀tì rí fún òfin ṣọ́ọ̀tì rí gbogbo àwọn ó di wọ́n ní ẹbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà wọ́n sọ fún mi ẹbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà àwọn ọmọ tí àwọn ìgbó kọ̀pẹ́tì yìí wọ́n kọ̀pẹ́tì láyé yìí lẹ́yìn yìí àwọn ti máa dáa tí ẹ bá ṣe dáadáa ni mo ní àwọn ọmọ fi gbáyà mo ní mo ní mo fi gbáyà ọmọ màmá ti ní máa sọ fún wa wípé daniel ẹ máa fi fi dáwù yìí o ẹ bí àbúrò ní tèyí sí ni ara àbúrò mi lẹ́yìn green àbúrò fẹ́ẹ̀lì kan dáadáa dáadáa ṣé ìbálẹ̀ ìdílé alájà ní kánò ní Ghana ní túdù ilé àṣọ́jú alájà kọ gbogbo Nàìjíríà tó bá wá sí Yorùbá dé tó wá sí Accra ọdúnwádé òdìsí ọdúnwádé òdìsí ẹrù pé alájà ń sọdún ní almost every time ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀lẹ̀ yìí ìgbà ìgbìyànjú bàbá yẹn náà bàbá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ bàbá yẹn ojú káàdì ọjọ́ ìrọ̀rùn òpè ògbọ́n ìṣẹ̀lẹ̀ ọ̀gá yẹn báyìí nígbà tí wàhálà kan gan tí wàhálà kan gan ló wá kò dé bí wọ́n pé ọmọ ajá àtàlẹ́ báyìí báyìí báyìí ni ó ní àá ah, àbúrò ti sọ ìyá báyìí bí báyìí bí káwọn ẹni tó nígbà báyìí mọ̀ nígbà báyìí fún ọkọ̀ làbá ọ̀rẹ́ rẹ̀ báyìí òun mọ alájà wa. mo kọ́mọ ẹni lọ́kọ́ báyìí níbẹ̀ yìí tó dáa ẹ máa ṣiṣẹ́ mọ̀ yàbí Islam be nice be nice nice nice nice ẹ àwọn gbogbo ẹ̀ ìgbẹ́rù ìgbà ìdán kìíṣọ̀ kìíṣọ̀ ọpọlọ rẹ̀ máa ṣe mi àwọn gbogbo ìgbẹ́rù ìgbìyànjú ẹ̀jẹ̀ ìṣúrí dáadáa kẹ́bìí dáa ẹ̀wà náà ìsáwìyàn ẹ̀rọ̀bí ìgbẹ́rù fún ẹgọ ni ọ̀rẹ́ bínú lọ́bẹ́ bínú sí ọ̀rọ̀ ìsìlámù fẹ́ bínú sí fáìn àmọ́ ọ̀rọ̀ ti ẹnjìníà sílẹ̀ ọlọ́ni ètò ẹgbẹ́ kọkọrọ ẹlẹ́kùn máa lọ ara ò ó ní ẹ̀hẹ́ wọ́n ti fúlàní pé ẹ máa jogún ohun jàmọ́jà ìwọ̀n jogún jàmọ́jà rárá o ó di àwọn fúlàní àwọn máa jogún ìwọ̀n tó bá lọ́sẹ̀ ní ẹni ọmọ rẹ̀ ọmọ jogún jàmọ́ ẹ̀rọ fúlàní àrájì náà mẹ́jọ kan wà ní kìrìsìláńdìlá Naam. Naam. Hmm. Hmm. Rárá o, ìgbésẹ̀ dáa nìyẹn. Bí wọ́n sọ fún gbogbo nǹkan lábúpà lẹ́bi sọ níbi ló tẹ́rí àbí àwọn àtàbí ṣe ẹnìyàn gbogbo ẹ̀sìn àtàbò àbí ìṣọ́pọ̀ fún àwọn sáà ètí ìjẹ́ lẹ́jọ́ àbí ìṣọ́pọ̀ àwọn sáà nígbà tí wọ́n lọ sí Khaibar àbí ìṣọ́pọ̀ lòbí tí wọ́n wá láti kò mí àkúrú mẹ́wàá àkúrú márùn-ún ẹlòmí gan fún àkúrú hundred kọ́ á fún ara àǹsáà ní kankan wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́mbù ní àǹsáà àti ẹlẹ́nu ọ̀rọ̀ ẹ̀yin tẹ́jú wa ń bèbè náà ẹ̀mí ọlọ́run ló lẹ́sìn ní gbúgbìrì náà lẹ́kọ̀ọ́ ọ̀sálẹ̀ ń bára yín ṣe alfred àti house ẹ̀yin ọlọ́run ló lẹ́sìn fún gbàgbọ́ tí gbogbo èèyàn bá ń kólé ayé lọ kí máa ń mọ́ níbi ìlọ símọ̀ dínà kò tó yín nìyí. ó di eyín bẹ́ẹ̀ náà òfin ọ̀bùnà àǹfààní rẹ̀ ọlọ́ àlò nínú àwọn fi ṣe málé wọ́n fi ṣe málé nígbà tí ah, àwọn àkàwárì tí wọ́n gbogbo àwọn ẹ̀ jígin rẹ̀ ìwọ̀n máa sọ lè kí wọn máa ní nígbà tó fún gbogbo níta lẹ́gbẹ̀gbẹ̀ nínú fóònù mi rà ó fi eyín láti sọmọ́láti sí kàńdá tí ẹ̀jígin rẹ̀ mi kọ́ mi bẹ̀rẹ̀ ní mo fóònù mi rà àwọn yahudi wọn ní ó fi eyín adáburú mẹ́jọ́ ní di àwọn tó kọ́ lẹ́tà kan sí mi ni mo ti bá àwọn ọmọ ọmọ mi àwọn ọmọ